والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé àwọn àdájọ́ anabi sallallahu alayhi wa sallam afọ́nitìra ni anabi sallallahu alayhi wa sallam dájọ́ ìpè obìnrin tó bá jẹ́ aboyún tó bá fi lè pààyàn. anabi ni wọn ò ní pa òun náà san títí tí ó fi bí oyún tó wà nínú rẹ̀ yẹn. tó bá bí oyún tó wà nínú rẹ̀ tán tí ó fi tọ́ ọmọ rẹ̀. alimami ibn Majah òun ló gbé ẹgbàá wáyé jáde nínú súnánù rẹ̀ ṣùgbọ́n ẹnìkan bẹ nínú àwọn ẹni tó gba ẹgbàá wáyé wá. ọjọ́ ẹni tó jẹ́ abdulrahman ibn ziyad al-ifriqi ọlọ́jọ́ ẹni tó lẹ̀ bí ibẹ̀ ti ń bẹ ní ojú ọ̀nà táde tì í gbà wá ó kó bá fífẹsẹ̀ rìn lẹ́rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wá nínú hadithi al èyí tí imam muslim tó gbé jáde. arábìnrin gàmídìyà ìṣèṣì náà ó sì wá jẹ́wọ́ fanabi wasalɔlɔ aliwari sɛlɛm anabi wa sɔ yi pe aani sɔ loko toroka bile kɔni ɔjɛ wɔkun nsɛnsɛn na aani sɔ loko titi to fi bi nti ba nbɛ ninu rẹ nigbati o ba bi. ntí ń bẹ nínú rẹ̀ yẹn ìgbà náà látò sọ lóko ẹnìkan nínú àwọn ansor ó wá sí abàyàgbàgbà pé ìgbà tẹ bá bùkátà rẹ̀ èmi ò mú wa ó sì tẹ̀síwájú lórí sísàbàyàgbàgbà yìí títí tóbìnrin fi bímọ ó sì sọ fún Ànábì sallallahu alaihi wasallam. wípé ọ̀kan nínú àwọn gàmídìyà tó ṣe zina tó ajẹ́wọ́ yẹn mà ti bí ma. ṣùgbọ́n Ànábì sallallahu alaihi wasallam sọ wípé àní tí sọ lóko ká má bà wá sọ lóko ká pa lẹ́ni tó fọmọ rẹ̀ sílẹ̀ ní kékeré láì jẹ́ pọ́ lẹ́ni tí ó máa rè tí ó máa fún lọ́yàn. ẹnìkan bá dìde nínú àwọn al-ansar wọn ni ya Rasulullah ilayya anabi ni èmi ni màá ọmọ yẹn màá wá ẹni tí ó fún lọ́yàn ká má fi tọmọ ká má fi dà dúró ètò túmọ̀ sí pé anabi sallallahu ìdájọ́ rẹ̀ lórí tọ́páyàn òun náà ni pé àní pàṣán títí tí ó fi bí oyún rẹ̀ títí tá a sì fi tọ́ ọmọ tó bá foyún yẹn bí tí ó fi bọ́ lọ́wọ́ amúyàn àyàfi tá a bá rẹ́ nìkan tó ṣe olùgbọ́wọ́ ọmọ kékeré yẹn pé wọ́n bá wọ tí ó fún lọ́yàn ìgbà náà ni wọ́n tó pa ẹni tó pààyàn yẹn ìgbà tí a ti rí ẹnìkan tó ti sọ pé wọn bọ máa wá ẹni tí wọn máa fún lọ́yàn ànábi wọn sọ obìnrin yẹn lóko títí wọn fi pa ṣùgbọ́n wá nínú rìwáyà kan náà kan náà nínú Sahih Muslim yìí wọn ànábi sọ fún arábìnrin pé fa máa gbé ọmọ yìí lọ máa lọ rèé máa lọ fún lọ́mú títí tó fi gba ọmú lẹ́nu rẹ̀ falamma faqamathu lẹ́yìn ìgbà tí obìnrin yìí fún lọ́yàn tó gba ọmú lẹ́nu rẹ̀ atathu bis-sabi fi yadihi kisratu fi yadihi obìnrin yìí wá gbọ́mọ bá Nabi sallallahu alayhi wa lẹ́ni tó ṣe pé rúnrún búrẹ́dì ń bẹ lọ́wọ́ rẹ̀ ó túmọ̀ sí pé rìwáyà túmọ̀ sí pé òun náà ló rí ọmọ rẹ̀ títí tọ́mọ fi di pé wọ́n gba ọyàn lẹ́nu rẹ̀ kó tó wá di pé ànábì sọ lóko. sábàbí tí ìdájọ́ ìfiwá báyìí ni pé ìyá ọmọ lọ́sẹ̀ aboyún yẹn lọ pa yẹn kò sì sí bá ti ṣe sọ pé kí wọ́n pa á dípò ẹni tó náà pa lásìkò tóyún sì ń bẹ nínú rẹ táà ní jẹ́ pé a ti fìyà jẹ aláìṣẹ̀ lámàá má fìyà jẹ nítorí tí ó kó ṣẹlẹ̀ onáà ní kó jẹ́ pé ìgbà tá a gbèrò láti fìyà jẹ aboyún yẹn sí kó pé oyún tó wà nínú kò yìí tí ì dọ́mà tí tá a bá sì ti lè ṣekú pa ìyá yẹn ọmọ náà yóò kú ma nínú bá sì wà nípò pé a ti fẹ́mi sí lára ó ti dèèyàn tọ́jú abẹ̀mí nínú ìyá rẹ̀ ní tó wọ́pọ̀ jù òun náà ni pé tí ìyá bá ti lè kú èyí tó wọ́pọ̀ jù nípa àwọn ọmọ náà máa ń kú nínú wa tó bá ṣẹlẹ̀ pé irú ọmọ yìí ìyá rẹ̀ bá tiẹ̀ kú nírọ̀wọ́rọsẹ̀ ni ó ṣeé ṣe tó bá gbọ́n ti fẹ́mi sí lára ó sì ti dàgbà dáadáa nínú ìyá rẹ̀ kọ́ máa rúra lẹ́yìn ìgbà tí ìyá yìí ti kú òun náà fẹ́ nǹkan kan ṣẹlẹ̀ òun fẹ́ jáde tó irú eléyàn Islam gbà tó bá yẹ pé ìyá ọmọ ti kú ó sì kú toyúntoyún àwọn ará pẹrẹ wípé ọmọ tó wà nínú rẹ̀ kò tí ì kú sọ àwọn ẹni tó máa ń gbàbí àwọn wá fi yé wa wípé tí wọ́n bá ṣiṣẹ́ abẹ láti gbé ọmọ ń jáde ó ṣeéṣe kọ́ ọmọ là sọ àgbà kan ṣiṣẹ́ abẹ yẹn kan fi gbé ọmọ jáde nítorí kí ọmọ lè bá yè ṣùgbọ́n tó bá ṣẹlẹ̀ yìí irú ọmọ yẹn ti kú ṣẹ̀rí ọ̀gbà kẹla ikùn ìyá yẹn má á lọ gbé sí tọmọtọmọ tó wà nínú rẹ̀ ni ṣùgbọ́n tó bá ní pé ọmọ ń rúra àwọn ẹni tó wá mọ̀ nípa gbígbàbí wọ́n ní ó ti pẹ́ púpọ̀ tó máa ti ń rúra ó súnmọ́ kó jẹ́ kó ti rẹ̀ ó ti fẹ́ kú bá náà ṣiṣẹ́ abẹ fún náà kò ní í yè ṣé yà ó tún gbà kẹ́ lakùn rẹ̀. báwo wá lẹni tẹ́ sọ lóko tó fi kú sọ̀rọ̀ kébí tẹ́ ti ń sọ lóko níbo lòkò lè bá sọ́ọ̀sọ̀ pé ẹ tájẹ́tì orí rẹ̀ lásán ni ẹ̀yìn àbẹ́sẹ̀ rẹ̀ òkú ọ̀bánu rẹ̀ náà ọmọ sì ń bẹ́ẹ̀ nú. ṣe yọ pé àwa gángan la màmá ṣe kú pa ọmọ ẹni tó sì pààyàn làwa pa ìyá lọ́pàáyàn kí ló dé tá a ma ìyá lọ́pàáyàn kí ló dé tá a pọ̀ ma alùpàmìdíyà tá fi ṣáájú zina ló ń ṣe zina sọ pé lọ bí oyún rẹ tó bá bí ọ tó bá bí oyún rẹ̀ lẹ́rọ̀ kó tó rè nígbà tó ọmọ bá tó wá di kí wọ́n gba ọyàn lẹ́nu rẹ̀ ẹni kó tó wá sọ obìnrin yìí lóko nítorí pé wọ́n sọ pé wala taziru waziratun wizra ukhra arẹ́rù ẹ̀ṣẹ̀ kò ní rẹ́rù ẹ̀ṣẹ̀ tẹlómìn so ìyá lọ́sẹ̀ àbúrò fi ajọ́ so nínú ìdájọ́ ojú dúdú àti àbòsí táwọn èèyàn wọ́n lè fi ẹ̀ṣẹ̀ bàbá àbí tìyá wọ́n fi bí àwọn ọmọ wọn látàrí dúdúdú àtàbòsí tòyẹnì tó sẹyìn ńlọyẹ kẹ pé ẹfẹ rán rọsí kìí ṣẹni tí sẹyìn fẹyìn àkọbìtùm fàákìbù bí mìsìlì máa ọ̀rọ̀ kìbìtùm bẹ́ẹ̀ wọlé ìsọ̀bọ̀rùtùm lọ́wọ́ ọ̀hẹ́rù lè sọ̀bìrì. yàrá fi àjẹ nìkan lórí nǹkan tó ṣe sí irun tó ṣe yín náà ní náà fi ṣẹ̀san àmọ́tẹ́ bá ṣe sùúrù sùúrù ló lóore jù fún yín ẹni tó ṣe ọ̀gángan nù kátó apọ̀ ọmọ tí kátó pọ̀ ọmọ tí ọ̀sẹ̀ orídìí eléyìí ìdájọ́ nù kọ́là kó ṣe pé pààyàn kó pé kéré sí tó ìrora ìyẹ̀ ẹ̀sẹ̀ yẹn ó lè má má lórí rẹ̀ kó dórí ọmọ tó wà nù rẹ̀ á sì sùúrù á sì sùúrù nítorí ká má bàa wá jẹ́ pé á sì ọmọ ọlọ́mọ léṣe nítorí tìyá rẹ̀ lábẹ́ báwọn tí a mọ̀ ń ọmọ abo ẹran tá à ń pa ọ̀hún tá a bọ́ ọmọ nínú rẹ̀ nínú ká bọ́ ọmọ láàyè àbí ká bá a lókù tá a sì bá láàyè nínú kọ́ wà ní ìsàmì lọ́nà tó ṣe pé káti ẹ̀ tó náwó gan ló ti dìde garando ló ti ní ìyá lè kú o bàtú òun náà wá fún struggle tó ni so ẹ má bọ́dà ara yín lórí tóun so irú eléyìí ẹ nídìí kí ẹ tún lè mú má kí ẹ sọ pé ẹ tún fẹ́ pàjẹ́ àfi tó bá yẹ pé ó wù yín pàjẹ́ báwọn pé ta ni wọ́n máa fún lọ́yàn ẹ ò lè máa lọ ra mílíkì fẹ́ràn kẹ́ ẹ kómi èèyàn kẹ́ tún máa kómi ẹran so ẹ lè wá dúnbù rẹ̀ ń gbà yín ẹlòmíì ni àwọn ò lè jẹran róńdó báwọn wọ́n lọ́ọ́ máa ń tó sí ọ torí ro ẹran kékeré nítorí máa ń dùn ju àwọn ètò ti dàgbà lọ torí gbogbo eegun tiwọn biscuit level ló máa ń wà. tó Ànábì sallallahu alaihi wasallam sọ pé zakatul janini zakatul um dédú ọmọ ẹran dídú tá a ti dú ìyá rẹ̀ ni. ìyẹn ni pé tọ́ba pé ńgbà tí à ń kún apádà bá pọ́nmọ́ ti kú máa nú gbogbo ẹ̀ àjẹpọ̀ ẹ sáwọn náà mẹ́ra ẹ máa jẹ́ àwọn kan ṣe pé ìrìn ọlọ́kàn ẹ mẹ́rin tó ti jẹ́ láyé rẹ̀ tí wọ́n sẹ̀sẹ̀ máa ka fáìlì fún ọ ni ẹ̀wọ́n ká bù sínú abọ́ fún wa ni lọ́mọ pátìlà bí ó kọ́ ọ̀lú kan bẹ́ẹ̀. so èyí tá bá bá nínú ìyá pípẹ́ mi sì wà lára rẹ̀ táwa sì fẹ́ láti jẹ gbogbo ẹ̀ papọ̀ àfẹ́ filẹ̀ kó yan sẹ̀mí tiẹ̀ àwọn asẹsẹ̀ dóńbò ńlọ́tọ̀ bisimilá allahu akbar eléyìí jẹba lẹ́yìn náà ìdájọ́ ìdáná bisalòlá àṣìlá tó dá ni pé allah yuqtala alwalid bilwaladi zakarahu an-nasa'i anábì dájọ́ pé. kí bàbá bá pa ọmọ rẹ̀ ẹ gbọ́dọ̀ pa bàbá nítorí ọmọ o ẹ gbọ́dọ̀ pa bàbá nítorí ọmọ. tó àdéhùn yẹn ó wù àṣùgbọ́n ọ̀rọ̀ wà lórí fífẹsẹ̀ rinlẹ̀ àti àìfẹsẹ̀ rinlẹ̀ rẹ̀. àwọn tó gbà wá wọn lẹ́ni tó ṣe gbàgbọ́ ni wọ́n ṣùgbọ́n já láàrin. láàrin èèyàn kan sí èèyàn kan àmì èèyàn kan tó tún wọn máa mà tí wọn sókọ rẹ̀ fún wa torí pé ọ̀nà táwọn mùsùlùmí fi máa ń sọ àwọn ọ̀rọ̀ tó bá wá látọ̀dọ̀ anábì sallallahu alaihi wa sallam nítorí kí àsáwọ̀ má bàa wọ ọbẹ̀ kò sí lọ́dọ̀ àwọn míì ẹ lè rí níbòmí irọ́ lásán làwọn Yahudi àti Nasara ń kó ká ẹ sọ pé Peter nínú ọmọlẹ́yìn jésù ni peter yẹn wá gbọ́ ọ̀rọ̀ wa látọ̀dọ̀ jésù peter tán pè lọ́mọlẹ́yìn jésù ó jẹ́ pé jésù ti kú ó ti tọ́gọ́rùn mẹ́rin ọdún kí peter wáyé peter wá gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ jésù ọlọ́ba nù so torí ẹ̀ ń bẹ lọ́dọ̀ àwọn mùsùlùmí àwọn náà mọ̀ pé àwọn tara wọn dànù ni àmọ́ tọ́lọ̀ wọn ọba rọ̀yàn kọ́ mọ̀nà kò sí baba ńlá kú ẹni tó lè fi mọ̀nà tó adúpẹ́ fọlọ́ agbára wa kọ́ táwa fi bára lórí Islam torí ẹ̀ làwọn olùmọ̀ nípa hadith wọ́n ní al-isnadu min ad-din walawla al-isnadu laqala mo ti gbọ́ ọ̀nà gbọ́ lọ́dọ̀ dóòlà wọ́n sọ pé tàmẹ̀dù lọ sọ fún un títí dọ́dọ̀ anabi sallallahu alayhi wa alihi wa sallam kò símbò mi àfi lọ́dọ̀ àwọn mùsùlùmí kò sáàyè fún rọ́ǹbì wọn kàn máa pìtàn kó máa pa lọ káwọn ọmọ lẹ́yìn náà wọ́n ṣe yáà yáà kọ̀ wọ́n nà ni so nínú ọ̀dọ̀ lọ́dọ̀ tiwa ẹni kẹ́ni tó bá sọ̀rọ̀ fún ọ dákọ̀ rẹ̀ ká gbọ́. kó o tó kú mbẹ yẹn á sọ fún ọ sẹgbẹ àwọn afẹsẹ rinlẹ àbí ọfẹsẹ rinlẹ torí ẹnìkan wà mbẹ tọjú kùrọ ẹnìkan wà mbẹ kìí sòkùrọ àmọ́ gbogbo ọ̀rọ̀ tó gbà wá ọ dàrú ma lójú nígbà tó di kọfẹ kú gbogbo ẹ dàrú ma lójú tọ ó di ẹjọ́ ní kíkẹ a máa mọ gbọrọ máa gbọ́rọ̀ kalẹ̀ tí ìsọ̀rọ̀ anabi ọsọ pa anabi lọ sọ. So ẹ dákun bó wọn ti ṣe gbogbo orú sẹ́bà tí ì bá ṣe inú Islam inú Islam iná ló ti jẹ́ pé ayọ̀ gbárọ́ sọ ẹni tó sọ̀rọ̀ fún ọ títí tọ́dọ̀ ànábì ká mà ara ẹ̀sìn tiwa ni kí ọba sì jẹ́wọ́ ọ̀tá ló sọ̀rọ̀ fún ọ àwọn oníkálukú ọba máa sọ tó wù kọ́ máa pẹ́sìn náà ni òun gbọ́ lọ́dọ̀ ànábì òun gbọ́ lọ́dọ̀ ànábì. torí ẹ̀ tó ń ti pé ẹ̀rìn lónìí èèyàn mélòó lọ dààmú pẹ̀lú gbogbo ilé ebó owó lẹ́yìn wá owó yìí náà ni kíní kan ìmọ̀ kíní kan tó ọlọ́run yìí lọ ẹ̀yin tẹ̀ ń wọ́n ọlọ́run yìí lọ àbí ẹ̀kọ́ lẹ̀ sọ fún wa so ẹ rí i pé tó ti pé èèyàn dààmú pẹ̀lú mà wíwá ọ̀pọ̀lọpọ̀ náà dààmú pẹ̀lú mà wíwá lónìí owó ni wọ́n wá iná ni gbogbo wọn ṣe di jálàbí alfaas tíátà alfaas mo rò pé yé wa kọ́mẹ́dì alfaas mo rò yín ẹ̀ wọ́n ti mc alfaas gbogbo wọn oríṣiríṣi torí pé owó làwọn on a short way to money. síbẹ̀síbẹ̀ ẹ̀rú tún ba gbogbo wọn nítorí tó bá ka àdìsí ká ẹm àárín inú àdìsí kọ́ àdìsí wẹ̀ sá o bó ṣe sọ ọ́ ní kíni kọ́ńdẹ̀. ó láyé sáà dàrú àìkọ́ dàrú ayé dáa ni ayé dáadé bí ó kọ agbègbè kan nítorí pé. ayé ọgbẹ́ nǹkan láti purọ́ máa nàbì sọlọ alayhi wa sẹ́yìn ká olódò ní wípé irú bàbá báyìí sọ̀rọ̀ ẹni rọ́lọ́pàá akara ni bàbá náà ń bo ló tóbi dé. ó tóbi tó okun bàtẹ́sẹ̀ ànábì irọ́ lásán tó àmà parọ́ máa nàbì eégún ló dé torí ẹ ló ṣe jẹ́ kó àwọn mùsùlùmí wọ́n ní àmójútó gidigidi fáwọn ọ̀rọ̀ tí wọ́n máa fi tì sáyẹ̀bì lọ sọ lóòótọ́ àbí ọ̀sọ́ kò sí àyè fẹ́ni bọ́dì láti parọ́ máa nàbì kọ́ lọ lálàáfíà torí ẹ̀ adéfì yẹn ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àwọn ẹni tó pọ̀ jù nínú àlùmọ̀ṣẹ̀rí yá ọ̀rọ̀ tó wá nínú rẹ̀ wọ́n fi ń ṣiṣẹ́ wípé tí bàbá bá pọ̀ máa ní tìtorí rẹ̀ pa bàbá o tí wọn bá wá ní tìtorí ọmọ pa bàbá sọ́tọ̀ ká tìtorí ọmọ pa ya ó bá yẹ pé ìyá lọpọ ọmọ. èmi ń bi léèrè ni tí wọn bá ní pẹ̀yìn bàbá bàbá nítorí ọmọ yẹn ọlọ́mọ tèyí lápá yẹn mọ́sàá náà lápá yẹn ṣé wọ́n lè pa ya torí àti ti sọ pé aláyọ̀kọ́dẹ̀ wà lè dùn bí wọ́n lẹ̀ dẹ̀ kíkẹ́ wọn ò gbọ́dọ̀ pa wọn ò gbọ́dọ̀ pa bàbá láti fi gbẹ̀san ọmọ tiẹ̀ tó pa Allah yuqtala walidun bi waladihi tí wọ́n bá wá ní pa bàbá ṣé tí màmá bá pọ̀ mọ́ ńkọ́ ẹ̀ dáhùn náà ó kè tá àyọ̀ yẹ kí wọ́n pa jù ṣé bàbá ni àbí ìyá ẹ má sojú ṣáájú o torí wọ́n ní ìyá tẹ̀wọ̀n pọ̀ ju bàbá lọ nínú tó mọ́ màmá ẹjọ́ màá tí wọn bá wá ní pa bàbá à wọn tẹ gbọ́dọ̀ pa ìyá rárárárárá ni kò túmọ̀ sí kẹ́ ẹ̀yà ká o wọn kò ti sọ pé wọn ò ní polúwa rẹ̀ bọ́ọ̀bí wọn kàn léṣo éètì ni ẹgbẹ́ ọmọ léṣo éètì ọ̀daràn àbí ọ̀daràn ọ̀daràn bàjẹ́ so níbẹ̀ yẹn táwọn fọkàn ha wò ni pé wọ́n ní báwo ni ó sì jẹ́ pò ní sábàbí fún bíbí ọmọ tó mọ́ wàá jẹ sábàbí fún lílọ tiẹ̀ ẹ wo bá ṣe wò pé bàbá yẹn ló tu ọ wá sílé ayé kí ló dé tí wò ó tu bàbá rẹ lọ sálùkìyàmà ah, wọn náà pé ó tù mí wáyé ó ṣe tù mí lọ sálùkìyàmà mo rò pé yé ìjọ tí mo tù mí lọ sálùkìyàmà á sì mọ̀ kọ́ lọ́sọ̀kọ̀ kẹtẹ́bùnà àlẹ́ yìí fi hà á nà nà sá binas ọlọ́run lòun ti ṣe òfin fún wa wípé gbogbo ẹni tó bá pààyàn kí ni wọ́n ṣe fún náà wọ́n pò náà ni kò sì sínú pé ọlọ́run sọ pé àfi bàbá sòṣùgbọ́n tí súnà anábì sallallahu alaihi wasallam bá sọ pé àfi bàbá tí súnà bá fẹsẹ̀ rinlẹ̀ á ṣàyọkúrò rẹ̀ àfi bàbá nìkan. kíá ni bàbá jẹ yóò ti ń pọ ọmọ tọ́lọ́rọ̀ ìjà ń sọ ń bì kí ẹ ṣe kó ṣèṣì pa ọ́ ọmọ àmà pa á ẹ gbọ́dọ̀ máa bínú kínú ìbínú burúkú ọ̀dà o ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá bàjẹ́ láyé ìbínú burúkú ni máa fà tẹ́fẹ́ tí wọ́n bàjẹ́ tán ìbínú wọn wà lọ tọ́ba wa lọ tán gbogbo ní tí a ti bàjẹ́ ńkọ́ kò ṣeé tún ṣe mọ́ àbámọ̀ ló kù ó sì tún máa wáyé ńgbà ní pé òbí yẹn adúrú tó máa ṣe yá èmi ò ṣerú ẹ fún bàbá mi fáwọ ọkàn sọ ọ̀bẹ ni kò sọ kòbókò mọ́ ọ̀bẹ à ah, ọ̀bẹ sì ń lọ pẹ̀lú ìrànlọ́wọ́ ṣetán ìrànlọ́wọ́ lọ bẹ ọmọ ń kùn sí méjì báyìí ọ̀bẹ burúkú tó ti pọ́n burúkú lọ́mọ bá kú ṣé bàbá àná ó dàbí ọ̀sà ọ̀nà ọ̀sà ni o kò sẹ́ni tó pààyàn láyé yìí tí màá kọ́kọ́ dúró yóò tulẹ̀ ah, ẹ̀yin ọ̀rọ̀ ọlọ́kadà ni tí gbogbo yẹn sọ pé ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá ọlọ́kadà rọra sáré fún wa oníyẹn lọ́ọ́ darí ẹ̀ ah, èmi tí wọ́n ti wọ ọ̀kadà la ah, àbí èyí ọkàn báyìí ni tí ó dùn ó <laughs> kú kò kú ló tu lẹ̀. ó lè jẹ́ pé láti lẹ́yìn mọ́ kó àwọn ti mọ̀ ó náà fẹ́ kú ni òun sì mọ̀ yẹn pa pé wàá lẹni tó gbé ìbọn lọ ẹni tó má dáa lọ ẹni tó gún yẹn lọ́bẹ̀ẹ́. òun náà o yóò tú lẹ́ni torí ẹ̀ apá kan náà ha wọ́n sọ pé kò sí àtọ̀ láàrin bàbá àtẹlómi sí àtọ̀ láàrin bàbá àtẹlómi bàbá kan bá pa ni pẹ̀lú ìní oṣù káwọn bàbá mọ ara wọn kí ló fẹ́ pọ́n máa sí kí ló fẹ́ pọ́n sí aláǹgà ni ṣe ọkàn sílẹ̀ ìfọ́ ti pààrọ̀ wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti gbárùnì wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti. sẹ́yìn lẹ́bọ̀ ń bí ni. ọkẹ́ ah, àbọ̀ bí ọlọ́run á ní kó lù pa ọ̀daràn tó bá yẹ kó ara àwọn gidi gan kú tó da nírúgbà tó ń náà kó ìfọ́tí fọ́ọ̀mù káwọn ló ṣe kí ni kó bùn ní ìfọ́tí méjì méjì two times seven ó di mélòó mẹ́la àfa tó ju tí a náà pa kànákànná síbẹ̀ ni màá rí bẹ́ẹ̀ níbi ṣe rí nu ẹ̀yìn náà wọ́wọ́ tiẹ̀ pọ̀npọ̀pọ̀npọ̀ lẹ́gbẹ̀ẹ́ kẹ́ ọmọ rondo. àtòrí kẹlòmíì àmọ́ tó máa fẹ́ mú gan tó máa lọ máa lùkùlù kí ló fẹ́ mú. ẹ̀yin ọmọ pé àwa gan la ń sọ máa di pàǹlẹ̀ ni àwa gangan la ń sọ máa di pàǹlẹ̀. torí pé àwọn ọmọ tẹ rí yẹn yẹ́sì èèyàn ni ọmọ kékeré ni yóò máa sàwọn àṣìṣe púpọ̀ torí pé ọmọ kékeré ni ẹ̀ mọ̀ pọ̀pọ̀lọpọ̀ ń tọ́ máa ṣe tá a bá ti pa nítorí ẹ̀ t'aba le bá lè ṣe sùúrù tá a sọmọ wa léṣe tá a pa nítorí ẹ̀ ẹ̀yin kan náà lẹ́ padà forí kanlẹ̀ fọlọ́n tẹ́ máa yóò padà yé yín pé kò tí ì gbangba ni kò tí ì gbangba tí n bá wa ṣe sùúrù nǹkan ò lè dúpẹ́ lọ́jọ́ tó ń dúpẹ́ o ó ti pọ̀ mọ́ dànù sọ̀rọ̀ kó pọ̀lọpọ̀ ọmọ náà òbí lọ́pàá ṣùgbọ́n nǹkan mi pariwo fáwọn èèyàn ta pé ó sùn ní òjì ó sùn ní òjì báwo kì í ṣe gbogbo sùn ni kò jí àwọn nítorí kálómi ìkánú rẹ̀ ti pọ̀ jù níjọ́ tọ́lọ̀ ń bá wa padà fi òye mọ́mọ́ tọ́gbọ́n rẹ̀ tó bá débi kó na ọmọ pé tó ń ti ṣáájú àṣìṣe ni subhanallah kọ́lá àwọn kan fẹ́ gbọ́ máa ń jẹ lórí dáadáa tí ó tún máa ṣe pé ah ẹ má bínú ń gbọ́n ni mi ò mọ̀ pé yẹn ṣe bá ń gbà hàn ẹ dákun tó rọlọ́ yá fèmí ẹ dákun tó bá ti lù pánkọ́ sínú sàárè ilẹ̀ ti máa sọyún. torí ẹja fi sùúrù sọ̀rọ̀ wa. lẹ́yìn náà wọ́n sọ pé ọmọ ọ̀gbọ́n ọmọ ọ̀gbọ́n ń jò ẹ̀bì ń jò gan tó gbọ́n. because àbòsí ní dàwa láàmú ọ̀la ń jò ní gan alára tó gbọ́n. wọ́n bímọ wọ́n ti ń lọ twenty five wọ́n ti ń lọ thirty ó nídìí láti padà léwò. pé mi ó ti tó gbàwó sísìn tẹ́ ẹ̀ sọ fún mi pé mo gọ̀ kò tí ì jọ ọdún mẹ́fà lọ. and you are now just twenty six ajẹ́ pé títí tó fi dé nineteen wọ́n sì sọ pé wọ́n sì gọ̀ báyìí ọmọ sì ṣẹ̀ṣẹ̀ wà lọ́dún méjì ọlọ́gọ̀ ṣẹ́ni pé you have a long way to go. Ah, àwọn bàbá tiẹ̀ ṣe sùúrù tó fi dé nineteen wọ́n sì ń gbọ́n agọ̀ rẹ̀ nù ìwọ wàá lè ṣe sùúrù fọ́mọ látọdún méjì káti ẹ̀ pé wọ́n rí tiẹ̀ ṣe bóyá fifteen lágọ̀ ọgbọ́n nù lára ọmọ ọwọ́ á ní ọdún méjì ló ti gbọ́dọ̀ gbọ́n bérebére bíi sí ibà wẹ́yì mo rò pé rí nǹkan mẹ́wàá àbòsí burúkú ń dà wá láàmú ìdí tọ́pọ̀lọpọ̀ fi máa ń sọmọ léṣe ni ẹ̀rí pé àwọn ọmọ tó bá ti ń dìde tá ń dìde àwọn náà máa fẹ́ ṣe nǹkan tágbàlagbà máa ń ṣe wọ́n máa ṣàṣìṣe náà ni ọma, ọmọ ọsáré lọ gbé omi ìwúyọ ó ti mọ kí tẹ́ ẹ bá jẹun ẹ gbé omi ìwúyọ so ó ti mọ kí mọ́mí òun lọ yọ lọ gbé yọ ọmọ sáré kí oníkẹ́jì kó wọn gbé ẹjọ́ gbé màná ẹbí ọ̀nà kọ́gbọ́n nù tẹ́ bá lè fún omi ò ní gbogbo ẹ̀ pọ̀ ẹni ah rọra díẹ̀ ni pọ̀. tó tó bá tún ti bu tí ọ̀pọ̀ yẹn tẹ́ ẹ nu lẹ̀ ọmọ òtún lò ní ẹjẹ́ gbé ẹ̀dọ́kọ̀jọ́ gbé tẹ́ bímọ kó lè gọ́ni. ẹjẹ́ gbé kó tún dànù má fi mùsùkìlà inú lẹ̀ ọlọ́run ní fi wọ́n yín. ẹ ara kí lọ́mọ tó wá ṣe ìwọ náà ń bọ̀ wá tó ara wọ bàbá. ìdí àti kámi ogun kámi ogun máa yán tó máa ń sọ kọ́kọ́ gùn lásán àfà bàbá mi sọ ara o. wàláhì tó so ara gidi sọ̀rọ̀ káwọn ọmọdé kékeré ní ìsìn yóò ara àwọn ti bínú ẹgbẹ́ ti rùn ẹlẹ́mẹ́ndì fáwọ̀ wọn náà kú palẹ̀ mọ́ tọ́ ọba lọ dàgbà burúkú tí wọn náà yàgbé ara ọ tí wọ́n máa lẹ̀ wọ́n náà. nítorí pé ẹlòmíì ti darúgbó sáwọn ọmọ kéékèèké ma torí ẹ ká máa ṣe wa. apù ma. torí àti gbogbo ohun tó yìnbó mú àti gba wèrè máa pọ̀ ẹ ṣe bí bọ́yá ìbẹ̀lẹ̀ kìyà máa ti dáa ni kò kó ọ̀la kò kó ọbẹ̀ sí ni bí ó ṣe máa pọ́n àwọn ọmọ ní ẹ̀fọ́ àpò ọmọ sì wò pé kìí ṣèdè bàbá mi kìí ṣèdè ìyá mi ó strange àbí ó strange ó strange tẹ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tẹ bá fi mú ọmọ pẹ̀lú ògbọ́n náà yọ wà á mọ̀ ju bẹ́ẹ̀ ṣe lérò lọ ẹ̀yin wá pé ẹ̀fọ́ àpò inú ìwé lẹ́yìn tí ń fi hàn ọ́ b for banana c for cat ẹ bá lọ mú apple wa what is this wọ́n bá ní tomato tomato ní ilé ojoojúmọ́ ó sì ní wọ́n fẹ́ jọra wọn bí pípọ́n tomato so ẹ wá ní tomato báwo ṣé tomato ní ilé yẹ ah, ah. ilé ìyá mi báwo tomato ní ilé ìlé wa torí pé bí tomato ṣe máa pọ́nù ẹ rí i pé ọwọ́ tó máa hún bàbá mi yóò tó máa súnmọ́ ọmọ tó yóò fọ ọlọ́mú tòmátò bá ọ ìyá ojú ẹ. ó fẹ́ tá a fi hàn lòun ẹ̀ ń fi hàn mí nùwé ní ẹ̀ fi hàn mí rì ó ń gángan ẹ̀ fi hàn mí rì. this is an apple a for apple kí ló fẹ́ a for apple kí ló fẹ́. ọmọ ti yàgbé ara pé ah, ṣé apple burú tó báyìí. ẹ rí i pé ìbẹ̀rù. ó lè má jẹ́ ọ ọmọ dàmà ó sì lè má pé apple ní tòmátò fọ́sẹ̀ méjì ẹ fi sùúrù sí o wàláì tí ọba jẹ bẹ ẹ lù pa gbogbo nǹkan fẹ́ sùúrù bí kí wọn lọ sí kọ́ ọmọ tó ṣe sùúrù wọ́gán olódò burúkú ni ọ́ tòun sùúrù táwọn ti ń kọ́ kí ó ṣe ọ́ pọ̀ àjàjà ọlọ́run tó wá ní kọ́ ẹgbọ́rọ̀ ọmọ jẹ tiẹ̀ náà tó àwọn kọ́ ọmọ ní alif bá tá sá bá àjọ ta tá àjọ sá àyè ẹ̀kọ́ ni gbogbo ẹjọ́ ra wọn wọ́n sì wọ́n sínú rẹ̀ bí abọ́ tó ọmọ sábà gbogbo ẹjọ́ wa ti sínú ẹ̀ tata tata tata tata ẹ̀ wọ́n tata bá o tó máa fọ etí ẹ̀ ẹgbọ́rọ̀ tó máa fọ etí ẹ̀ ọmọ kékeré yìí. tó ti àtìbì pé táàtà táàtà àdúpẹ́ àti àtìbì nítorí pé táàtà ti ń wù kò ní débi jim kọsọ táàtà yóò kíkọ jọra wọn torí pé wallahu akhrajakum min butuni la ta'lamuna shay'a ẹ mọ̀ nǹkankan bọ́lọ̀ ṣe yọ kálukú jáde nínú ìyá rẹ̀ nù ọlọ́run ní kọ́ wa mọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn kájú. Ama máa kájú pé ọmọ ọmọ ò tètè àwọn ohun tó ti yẹ kó má pọ̀ ọmọ o má pọ̀ ọmọ ẹlòmíì pa ọmọ nítorí pé ó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ni o ó sì kọ́ ẹlòmíì pa ọmọ nítorí pé ó fẹ́ báwí ni o ó sì báwí ṣẹjá kíyèsí ọlọ́run fún wa lọ́mọ àmàna mẹ́jọ jẹ́ kí ọlọ́pàá ọmọ rẹ̀ òbí gidi òsì sí láyé tí ó sì ọmọ rẹ̀ léṣe tẹnìkan bá fọ ọlọ́mọ wa mú lásán tó bá pa agbádùn tọmọ wa ń ké ń ta tó bá gbóhùn rẹ̀ tọmọ pọ́mọ rẹ̀ inú ẹ̀dọ̀ rẹ̀ ló ti máa gbọ́ ta ló ń nọmọ yẹn ta ló ń nọmọ yẹn ókè ìwọ tó yẹ pé wọ́n lọ́ wá lu ọmọ bíi kúkú bíi yíyè tó ní fílẹ̀ ìwọ ọ̀gbádùn ìwọ ọ̀gbádùn tí wọ́n bá gbókù rẹ̀ wá kò sí ń tọ́sẹ̀lẹ̀ torí ẹ ẹ mẹjọ ara wa ṣe kó pa àwọn ọmọ wa ẹlòmíì ń pè nítorí ọmọ ṣe ti burú jù wọn á kọ̀ láti fún lóúnjẹ ọmọ òsì rọnà tó fi lè róúnjẹ mú jẹ ẹnì kan òsì sí tó lè sàánù rẹ nítòsí fẹ́ràn kó ní iye hours tọmọ kékeré lè ṣe sùúrù fún àìjẹun dà ẹ bá hàn máa lé màlọ́mọ́ bá kú ẹ pa náà nù tẹ́já kíyèsára ntọ́lọ̀ ti kọ́ pé gbogbo wọ́n jẹ náà la jẹ ìyànjú lásán làwọn òbí ń gbà bọ́lọ̀ máa ní kọ́ sẹ́ bọ́lọ̀ máa sì ní máa sẹ́ àbúrò pọ́ máa tiẹ̀. ẹ rántí ọmọ bí o mọ́gàtì torí pé súnmọ́bìnrin lọ́lọ́mbà ni ó lóyún a gbogbo àwọn bad experiences táwọn èèyàn ní ọlọ́ọ̀jẹ́ káwọn ọmọ àdúpẹ́ àmì àfọwọ́ ara yín pọ̀ mà. wọ́n mẹ́jẹ̀ pé àwọn tó rí pọ́njú ìdààmú àti wàhálà kan tó bímọ àwọn nìkan ni ọmọ mójú tẹ̀mí ọmọ o gbogbo apáta lẹ̀mí ọmọ wa jẹ́ àmánà lọ́wọ́ wa àmánà lẹ̀mí ọmọ jẹ́ lọ́wọ́ wa ẹ mẹ́sẹ̀ púpọ̀ máa yín. wala taqtulu anfusakum inna Allaha kana bikum rahima ẹ̀yin fúnra ara yín ẹ mẹ́sẹ̀ ara yín torí pé ọ̀run aláàánú ló jẹ́ lórí yín ọlọ́run ti sọ pé wala taqtulu awladakum khashyata infaq khashyata imlaq ọlọ́run ni ẹ má ṣe kú pa àwọn ọmọ yín torí ìbẹ̀rù òṣì òṣì ò tí ì dé o àmọ́ ń bẹ̀rù rẹ̀ ọlọ́run ti sọ pé wala taqtulu awladakum min imlaqin ẹ má ṣe kú pa àwọn ọmọ nítorí òṣì tẹ̀wá náà kálukú wá pẹ̀lú àrísìkì tiẹ̀ ni o.

bí àwọn múmìnì ẹ̀jẹ̀ wọn dọ́gba ìyẹn ní ká àgbàlagbà ni wọn ọmọdé lọ pa á pọ̀ o wọn ní sọ pé àgbàlagbà ọwọ́ apọ̀ ọmọdé ẹ fẹ́ pa àgbàlagbà torí ọmọdé irú ìdájọ́ wò nù àgbà tí wọ́n ti lè pọ̀ ọmọdé wọ́n pọ̀ tó bá yẹ pé obìnrin lọ́pọ̀ ọkùnrin wọ́n pa o wọn ní sọ pé a ṣe bí díyà obìnrin owó ẹ̀mí tẹ̀dájú owó ẹ̀mí ọkùnrin ni wọ́n pa á torí kí wọ́n jọ dọ́gba nínú ẹ̀mí. bákan náà tó bá ń pé lórí tí ń lo òfin ṣẹ̀ríà lórí wa gan òun ló bá ṣe púpọ̀ nìkan wọ́n pọ̀ náà tó bá ń pé pàbòsí lọ́ba pa wọ́n pa sòṣẹ̀ríà ti wọ̀ lábòsí nu títí kálukú bá gbà òun náà ní nítorí ènìyàn gbà nísìnyí ká èèyàn mẹ́wàá èèyàn mẹ́ẹ̀ẹ́dógún èèyàn ọgọ́rùn-ún jù bẹ́ẹ̀ lọ àbí kò tó bẹ́ẹ̀ ni wọ́n lè dé àpò pọ̀ tán fi ṣe kúpa ẹ̀ kan gbogbo wọn lápá gbogbo wọn lápá ṣe fẹ́ ṣe màpàdé ṣe àbí bẹ́ẹ̀ kọ́ ni pé kẹ́ eliminate ẹ̀ ẹ̀ rí tá a ṣe fẹ́ yìí náà so eléyìí túmọ̀ sí wípé ẹnìkan ò sí nínú òfin ṣẹ̀ríya tọ́wọ́ pé ah, ìwọ tó jẹ ni tó o bá jẹ bí a bá ti pọ̀ kò sí anybody nínú àwọn mùsùlùmí tó bá ṣekú pẹ̀lú míì nínú àwọn mùsùlùmí pípa ni wọ́n pa ọ́. àyàfi tó bá jẹ́ pé ẹrú ẹrú ni mùsùlùmí pa so ẹrú tó pa ẹ̀mí rẹ̀ ọ̀dọ́gba pẹ̀lú tọmọlúwàbí owó ẹ̀mí rẹ̀ lọ́sàn-án òun ní pàwọ́ nítorí ẹ̀ tọ́ anabi sallallahu alaihi wasallam sọ pé wala yuqtalu mu'minun bi káfíìr tí mùsùlùmí bá pa káfíìrì wọn nítorí rẹ̀ pa mùsùlùmí o tí mùsùlùmí bá pa káfíìrì wọn nítorí rẹ̀ pa mùsùlùmí torí pé ẹ̀jẹ̀ mùsùlùmí ò dọ́gba pẹ̀lú ti mùsùlùmí kò dọ́gba lánàá ó lè dọ́gba lónìí wọn náà di mùsùlùmí ẹ̀jẹ̀ rẹ̀ ò bá di pọ̀ dọ́gba míì torí

ìwé ẹsẹ ọ̀dọ́gba pẹ̀lú mùsùlùmí torí ẹ̀ tí wọ́n pọ̀ mùsùlùmí bá pọ̀ wọn nítorí ẹ̀ pa mùsùlùmí àmọ́ tí wọ́n bá pa mùsùlùmí wọ́n pọ̀ sẹ́wọ̀n pé tó bá pé wọ́n máa pààyàn méjì fún yàn kan sòkáfìrí méjì lọ ẹ̀kọ́ pa fún mùsùlùmí kan tọ́ tẹ́lẹ̀ bá wa a pé. nínú ìdájọ́ anabi sallallahu alayhi wa sallam ńlẹ́lẹ́. àmọ́ nìsín kẹfẹ́rí kan ọ̀wọ́ nu kọ́ńtìrì wa káwá pé kọ́ńtìrì wa wọ́n jẹ́ kọ́ńtìrì tí wọ́n ti ń lo sẹ́ríyà kótó di kẹfẹ́rí yẹn ọ̀wọ́ nu kọ́ńtìrì wa ó lọ sẹ́ńbàsì wa ní kọ́ńtìrì tuntun bọ̀ àwọn afun security guarantee tó bá wá sí nàìjíríà o àní fọwọ́ bàjẹ́ kan o ẹ̀mí rẹ àti dúkìá rẹ wọ́n wá save so based on that àfúnni visa tó bá wọlé làwọn kan máa ń fìbọn lè ká torí pé mùsùlùmí lẹ́yìn káfíìrì sí lò pàápàápàá wọ́n bá yìnbọn lọ́ba kú gbogbo wọn lápá. eléyìí kì í sọ̀rọ̀ pé á ah, kí wọ́n pa mùsùlùmí torí káfìrì à eléyìí ẹ̀ ń fẹ́ dá wàhálà alẹ́ ni. إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو يعفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إسلام نكاك بابو بورو tọrọ báyìí jẹ́ làwọn ilé àwọn domi àlàáfíà orílẹ̀ rú ni a garanti security fún ẹ̀mí àti dúkìá rẹ̀ ẹ̀yin sì lè lọ́pá ẹ wá nítorí pọ́jọ́ kẹfẹ́rì máa ń fún visa torí ẹ̀ rí i pé irú rẹ̀ ń láwọn ìlú Islam most especially ńgbà tó di pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí wọ́n jọ̀dọ̀ mùsùlùmí wọ́n ti di agbésùnmàmí láwọn agbábòmíì láyé oníkálukú yóò lọ ba, yóò dé hamara wọ́n máa lépa ẹ̀mí ẹlòmíì pa àwọn fẹ́ pa tẹmẹsì ń bọ̀ láti wá pa àwọn náà ó túlẹ̀ sẹ́rí kíkọ̀ dábà ìwọ́tọ̀ ọmọ yẹn pa ọ̀yẹ́ kó dúró tí wọ́n fi wá pa àwọn náà ó kéré ju ọ̀yẹ́ kó dúró tí wọ́n fi wá kó yín sọ́yẹ́rì kìnnìkan shabab wọ́n kọ́ ayé shabab ńlùú wọn nìyẹn Somalia tó àwọn kan ISIS ìlú ọ̀nù Syria àti al-Iraq al-Qaida hmm? àwọn eléyìí worldwide Boko Haram <laughs> tó ẹ̀rí àwọn kan kó máa jihad mbola wa Mali ati Burkina Faso tó tún fi Niger Republic yaani kila Islam wò ni kàkà máa pààyàn àwọn asọ̀rọ̀sẹ́nu jàǹrà àwọn wa máa rí sọ gbogbo àti bàbá rí sí wọ́n rí sọ sẹ́sìn Islam wọ́n máa kí ẹ̀sìn mùjẹ̀mùjẹ̀ ṣé ẹ̀sìn islam lẹ́sìn mújẹmújẹ a'udhu billahi minash shaitani àwọn ọmọ ṣe ni tó kókùn mọ̀ báyà rẹ̀ so oníkálukú ọkàn máa gbé ìbọn ká wọn máa lè pa àwọn èèyàn pa àwọn fẹ́ pa wọn tí tọ́lọ̀ lórí kíni lórí kíni sọ̀rọ̀ adi pé ẹ̀mí ọmọ èèyàn kò fẹ́ jámà nǹkan kan mọ́ àwọn èèyàn tí ẹ̀ dúró lórí pé lásán làwọn máa pa. If you are not with us, you are our enemy. Gẹ́gẹ́ bí principal Bush, irú rẹ̀ làwọn náà ń lò. Ẹ máa yí mọ́ṣáláṣí tí Boko Haram ti bọ́m̀bù. Ẹ máa yí Mùsùlùmí tẹ̀mí wọn ti lọ gbọ́wọ́ wọn. Wọ́n lẹ́ni tí ọba ti Boko Haramism fọwọ́ káfíìn. Báwọn Khawarij ṣe rí nu àti máa ń kà fárí èèyàn pẹ̀lú ẹsẹ̀ bí wọ́n ṣe rí nu pé tó o bá ti sínú wa ìwọ náà ọlẹ́tọ̀sùn ọpọ ọlẹ́tọ̀sùn ọpọ láì dá yẹn. so torí délé ká kéèsì o ideologies burúkú burúkú ló máa ń bí àwọn ìwà burúkú yẹn o tó gbẹ́sì yìí gba channel tó dáa because èèyàn bá ti gbẹ́sì yìí gba channel tó dáa ẹ rí i pé ségesège ni ọ̀ma ṣẹ̀ṣẹ̀. kódà àwọn míì náà wà tán boko haram yẹn láwọn àwùjọ wa náà wọn kàn tí ìrọwọ́ mú bá ni irú àwọn ọmọ tí ọ kàn máa kàfárẹ èèyàn tí wọn máa kàfárẹ èèyàn tí wọn máa kàfárẹ èèyàn ọkàn lè wò sùsù kọ́ máa wọ pé ẹ palẹ̀ máa ti wọ jahannam pé àìtí kú ni <laughs> tó wọ̀ ọmọ ara torí pé ẹni tí ń kà fara àwọn èèyàn tẹ rí yẹn ẹ̀jẹ̀ wọn máa rú bàjẹ́ ẹ̀rí tójú wọn máa pọ́n bíi tambo tí wọ́n máa pé since we have been telling you people pé ọmọ jàánùmá ni pé etí yín ò tí ì gbọ́ làákà yín ò tí ì ṣiṣẹ́ so ẹ yóò sì wá rí nítorí fi ń pè yín lọ́mọ jàánùmá lẹ́sìn tún sí abẹ́ẹ̀kọ́ ni yóò máa wò pé ìfọ́ tí ò lè ran àwọn èèyàn yìí so nítorí lè ra wọ́n ni bí kéèyàn ó rí ìbọn kò dúró gbẹ́jọ́ kan kó wọn á máa yín ẹ dákun tó ọ lọ nígbà bá ara àwọn èèyàn lọ sí ọ̀run àpàpàǹdodo ìgbà náà láàyò kù ọgbọ̀n lójú tí wọ́n lò. torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé àti pé bàbá wọn gán kèfèrí rọrùn fún wa nítorí pé àwọn pe bàbá náà join kọ́ join fàwa káfíìr màmá ńkọ́ òun náà brothers and sisters kufar. sọ̀rọ̀ ni ó kì í fẹ́ sọ ajẹ́ kufar nǹkan tí wọ́n bá ti kú nǹkan à fi jahannam khalidina fiha. mo rò pé yé <laughs> ìtì máa bí kéèyàn máa wá bàkánù extremism ti pọ̀ lára wọ́n mú akun tí mo ní ká má sílẹ̀ ń tó ṣe tí mo ní ká má sílẹ̀ ń tó ṣe ọ̀lẹ́ exactly báwọn boko haram náà ṣe bẹ̀rẹ̀ ni irú rẹ̀ rí kọ́ wà láwọn àwùjọ ìbá náà so tó ẹ pé odó burúkú odó burúkú ẹgbẹ́sìn rárá ẹgbẹ́sìn rárá tó wá Islam ṣe rí nu yóò délé etí onídélé yìí tó wá Islam ṣe rí nu yóò débi táwa wà yìí láyé wàláì kò ní débẹ̀ torí ló ṣe jẹ́ pé tẹ́ bá ti rí tàlejò ti pọ̀ ẹ mọ̀ kékeré tásì ètò bá ti pọ̀ ẹ̀rí kékeré ṣe ń tọ́lọ̀ fi ran anabi muhammad sallallahu alayhi wa sallam torí de eléyìí ẹ jẹ́ ká máa kí sára ká máa kí sára anabi muhammad sallallahu alayhi wa sallam nínú ìdájọ́ rẹ̀ ó ní gbogbo ẹni tó bá fi lè pààyàn rẹ̀ kàn fa ahluhu bayna siratayn ẹ̀yin tẹ́ jẹ́ fámìlì rẹ̀ ń àyè ń bẹ fún láti sẹ̀sà ọ̀kan nù méjì. ìmọ̀ àyẹ̀kùtóló ẹni tó pè yàn rẹ̀ tó pé àmàmà pa ni wọ́n pè yàn yàn ẹ láyè láti sẹ̀sà ọ̀kan nù méjì. alákọ̀ọ́kọ́ nínú pé iná pa ẹni tó pè yàn yàn kẹ́ pa san torí pé ẹ̀mí kan ò ju ẹ̀mí kan lọ. ká sì máa gbẹ̀san oní òdínà kún tó pa ẹlòmíì nípa àbòsí. ولكم في qisasi حياة ya ulil albab. ìṣẹ̀mí ń bẹ fún yín nínú gbígbẹ̀san ẹ̀yin onílàkàyè. tẹ́nìkan bá fi lè pẹ́ nìkan pa àbòsí tó sì máa máa pa tá a bá fi lè pa ẹ lè ṣe ọdún gbọ́ọ́rọ́ lòun tí wọ́n tún ní pààyàn mọ́ tọ́ bẹ́bẹ́bẹ́bẹ́ ẹ kìíní kan ni ẹ ẹja wo wo nǹkan kan náà gbogbo wa ọmọ ìyá kan kò burú ọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ńgbà bá déwájú ọlọ́run àmọ̀ sọ ẹ dákun ẹ pẹ́ ń tọ́pá yìí. so ẹ̀rí kẹ́nìkan ò ní lè gbọ́wọ́ kó ń fẹ́ pààyàn mọ́. sọ wọn ti lágbájá bẹ́ẹ̀ ni sọ wọn ń tọ́pa gbọ́gbọ́ kún ọ lọ́pààyàn ni ọ̀nà pa mí. pa mí so <laughs> ẹ̀rí pé ọwọ́ rẹ̀ ọ̀rọ̀ ni pé ọlọ́mọdé o so àmọ́ ẹ̀yin náà sọ pé lùtí ọba ti sófin kò sẹ́sẹ̀. ìtumọ̀ rẹ̀ ní kí gbogbo ń tó bá wù ọ́ kò sí torí kò sófin. irú rẹ̀ ní nàìjíríà tiwa yìí òfin rọ àkọ́kọ́ òfin ọmọ èèyàn ni ẹlẹ́ẹ̀kejì inú ìwé lọ àwọn èèlò torí tí wọ́n máa ń wọn bá níbàjẹ́ ọba mà àmọ́ gbà ò ti lò ó oníkálukú ó bí wọ́n sì ṣe sọnù wọ́n lẹ́ni tọ́kàn rẹ̀ bá ti balẹ̀ pé kò ní í sí ìbáwí yóò máa sì wà o tọ́kàn yẹn bá ti balẹ̀ pé kò sí ẹjọ́ bá mi wí yóò sì wà o. nísìnyí tọ́lá wo EFCC EFCC mú yàn lórí kí wọ́n sowó òlu makumaku kúmakuma àfa kí ni EFCC náà ń padà ń ṣe àwọn chiefu wọn àbí òye wa <laughs> torí káyọ̀ rí gbogbo àwọn tá a mú àbí òye wa tún lè negotiate gan wípé we are going to leave forty percent for you then you return sixty percent to the government O lè máa lọ. èyí tá a bá sì mú tí ọ̀dà nǹkan kan padà tó bá ti lọ ẹ̀wọ̀n ọdún mẹ́fà ó ti legalize gbogbo owó tá a pọ̀ ojú kó torí àní béèrè ibi tó kó sí ma kọ́lá ó ti di halalan tayyiba nínú òwe òfin rọ́ọ̀ bẹ́ẹ̀ ni wọ́n bá. tó ń túmọ̀ sí àwọn ọ̀nà tí wọ́n tọ̀ tó máa ń fi ṣe kíni tó fi délé ayé. sórí ìdè eléyìí sẹ́ẹ̀rí tá a bá gba Islam á ti ní ìsinmi púpọ̀ jù. ẹ wá nírú àzikárò wọ́n gan alára àzikárò ló ń ṣe ń jojúmọ́ nìsí. ní ìsìn òórùn ti wọ̀ àzikárò lẹ́sìn irọ́ lásán. àbẹ́rẹ́ rí nǹkan mẹ́rin. <laughs> tí ilẹ̀ bá tún mẹ́wò lànà àṣẹ sóòtú ṣe. bẹ́ẹ̀ kọ́lù yóò kàn máa du daily bread daily bread daily bread abẹ́rẹ́ nǹkan bíi daily news. lọ́ba ni lọ́kàn jẹ́ ẹni ọ̀kẹ́sìn rẹ̀ kún tó sì mọ̀ pé ewu ló kúnnú láyé tá a wà yìí àánú sèyàn fún. àwọn gbólóhùn tá a nàbí ní kẹwí tó ní kẹwí kò sí gbólóhùn kan pàtó special fáboyún náà èyí tá à ń wí láì lóyún iná ló ń náà ọlọ́run kò sì túmọ̀ sí pé tọ́lọ́ máa ń sọ o tọ́ba àdìjọ́ tí ó bímọ ọkàn bí ni o láì sí wàhálà o òní fẹ́ lakú lọ o òní fẹ́ lọ operation lọ o sẹ́wọ̀n kí nǹkan mi lélẹ́yìn torí wọ́n lè ó lè já sí pé operation náà ní bọ́tí inṣàlá inṣàlá ọmọ àwọn gbóhùn rẹ̀ wọ́n gbóhùn yá ni àbí òye wa torí kálù bá máa gbé wọ́ lọ àdúrà àdúrà tá a láṣẹ sófì ẹ kọjọ́ pààlọ́ ṣerú eléyìí fún ẹ báwo yẹn ṣe rí nu o ẹni tí ọ̀sọ́ tiẹ̀ jáde ń ronú àbẹ́yẹ ọ̀mọ̀ bẹ́ẹ̀ àwọn ọkọ náà sáré ọkọ lọ mú iye táwọn báyìí wá pé àìwọ́ ah, lọ ṣé <laughs> mi lọ́wọ́ ẹ kó ṣeré olóòfù àwọn ọ̀daràn wa àti èsì sọ̀láàtù èmi mò ń sìn pé sọ̀láàtù ládùúgbò wa mo rò pé yé <laughs> lórí ẹ̀dá àlèmọ́ mi lọ kọ́ ìyè mi ó ní sàṣẹ èèyàn ní èrò aburú sọlọ tó bá pé ọlọ́run wo ti ń bẹ́ẹ̀ nu kálukú wa àníwá àlùjànnà so ṣùgbọ́n Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na na'am. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب